Welcome to Gospel for You International, a new short foreign language gospel segment which allows us to consider a scripture and relate it to the good news of salvation made possible through Jesus Christ, the Son of God. This is Gospel for You International in Gujarati, the point of Easter. láti gbogbo àgbáyé. Ìdí tí a fi ń ṣe àjọ̀dún àjíǹde. Ẹ káàbọ̀ sí abala ètò yìí ti ìyìn rere fún ọ láti gbogbo àgbáyé. Nínú abala eléyìí, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè àti ìwé mímọ́, a fẹ́ kí ẹ lè rò ó, kí ẹ ronú Kí ni ìdí tí a fi ń ṣe àjọ̀dún àjíǹde? Kí ni kókó gangan nǹkan tí à ń ṣe tí a fi ń ṣe eléyìí ní orí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yìí? Àwí, nínú ìwé Jòhánù orí kẹta, ẹsẹ̀ kẹrìndínlógún nínú Bíbélì sọ wípé, torí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ rẹ̀ kan ṣoṣo fún wọn pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kì yóò ṣègbé ṣùgbọ́n yóò ní ìyà ìnípẹ̀kun. báwo ni ọlọ́run ṣe lè jẹ́ mímọ́ tó pé tí ó sì fẹ́ wa lé ọ̀kọ̀ọ̀kan kódà nínú ẹ́ksódù orí karùnlélógún ẹsẹ̀ kẹtàlá ó sọ wípé nínú ìfẹ́ yín ìfẹ́ òótọ́ lẹ ti darí àwọn èèyàn yín tí ẹ rà padà nínú agbára yín ni ẹ ti tọ́ wọn sí ọ̀nà ilé mímọ́ yín. nínú ìwé kọ́ríntì kejì orí kẹtàlá ẹsẹ̀ kẹrìnlá ó sọ wípé kí oore ọ̀fẹ́ ọlọ́run olúwa jésù kristi ìfẹ́ ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kí ó wà pẹ̀lú gbogbo yín ẹ̀bùn oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ jésù kristi fún ẹnìkọ̀ọ̀kan ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kò ní í ṣègbé ṣùgbọ́n yóò ní ìyà ẹ̀nípẹ̀kun tí àwọn tí ó bá gbà á gbọ́ bá máa ní ìyànípẹ̀kun kí ni ó àṣẹlẹ̀ sí àwọn tí kò gbà àti ìgbà wo. nínú ìwé lúùkù orí kejìlá ẹsẹ̀ kẹrìndínláàdọ́ta ó sọ wípé ọ̀gá ọmọọṣẹ́ náà yóò sì wá ní ọjọ́ tí kò rò tẹ́lẹ̀ tí kò retí rẹ̀ àti àkókò tí kò mọ̀ ó sì gé sí wẹ́wẹ́ ó sì fún ní ìpín tirẹ̀ ní ọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́ kí ni í ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́ ìwé Matthew orí karùnlélógún ẹsẹ̀ kọkàndínlógójì ọsẹ̀ kọkànlélógójì ó sọ wípé nígbà náà yóò sọ fún àwọn tí ó wà ní apá òsì rẹ̀ wípé kúrò ní ọ̀dọ̀ mi ìwọ ti ṣègbé nínú iná ayérayé tí a ti pèsè fún èṣù àtàwọn áńgẹ́lì ọmọlẹ́yìn rẹ̀ ṣé èyí lè jẹ́ òótọ́ nínú ìwé johannu orí kẹrìnlá ẹsẹ̀ kẹtàdínlógún ẹ̀mí òtítọ́ ayé kò gbà á ayé kò lè gbà á nítorí tí wọn kò mọ̀ wọn kò sì rí àmọ́ ìwọ mọ̀ ó ń gbé inú rẹ ó sì wà pẹ̀lú rẹ. èyí ni kókó ọdún àjíǹde láti fún wa ní ìrètí àti ìyè àìnípẹ̀kun láti jẹ́ kí ó ṣeé nípasẹ̀ Jésù Kristi ọmọ Ọlọ́run kí a lè sá fún ìdàkejì rẹ̀ a gbàgbọ́ nínú nǹkan tí Bíbélì sọ fún wa a gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ni Olúwa àti Olùgbàlà wa a gbàgbọ́ pé Jésù sọ fún àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ pé kán lọ sínú ayé láti mú ọmọlẹ́yìn púpọ̀ wá fún Jésù èyí ni a fi ń ṣe nǹkan tí à ń ṣe.